àwọn ọ̀dọ́ òkè ògùn yarí a ò fẹ́ rí ọbásanjọ́ lágbègbè òkè ògùn mọ́ o nítorí bó ṣe fi ojú ọlá àwọn ọba agbègbè òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ gbolẹ̀ ẹgbẹ́ kan nílùú ìsẹ́yìn tí wọ́n ń jẹ́ ebedi frontiers ìsẹ́yìn EFI ti sọ fún ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóyè olúṣẹ́gun àrẹ̀mú ọbásanjọ́ láti tètè tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọba tó wà lápá òkè ògùn bíi bẹ́ẹ̀ kọ́ kó má dé ìlú àwọn mọ́ láéláé tá ò bá gbàgbé nílùú Ìsẹ́yìn lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ọdún 2023 yìí lọ́básanjọ́ pàṣẹ fáwọn ọba agbègbè náà tó ní kí wọ́n dìde kí wọ́n jókòó bí ìgbà tí àwọn olùkọ́ bá ń pàṣẹ fáwọn ọmọ jẹ́lẹ́ òsinmi níléèwé nínú àtẹ̀jáde kan tí igbákejì ààrẹ ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Bámbí Abíọ́dún àti alukoro rẹ̀ alhaji ṣẹ́gun fàṣásí fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn ọdún 2023 yìí ni wọ́n ti sọ̀rọ̀ náà wọ́n ní kò yẹ kí irú ọ̀rọ̀ tí ọbásanjọ́ sọ yìí kó jáde lẹ́nu àgbàlagbà yorùbá pàápàá ẹni tó tún jẹ́ olóyè nílẹ̀ yorùbá nítorí ó ti fẹnu yẹpẹrẹ àwọn ọba ilẹ̀ yorùbá káàkiri àgbáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àtẹ̀jáde náà wọ́n ní lórúkọ àwa ọmọ ilẹ̀ yorùbá tòótọ́ à ń fi àsìkò yìí sọ fún ààrẹ tẹ́lẹ̀ olùṣègùn ọbásanjọ́ láti yá tètè tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ọba wa lápá òkè ògùn fún àwọn ọ̀rọ̀ àrífín tó sọ sí wọn nígbà tó sọ pé wọ́n kùnà láti dìde kí òun àti gómìnà lásìkò tí àwọn fẹ́ lọ sọ̀rọ̀ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ẹ̀ka iléeṣẹ́ ọ̀gbìn níléèwé ládòkè akíntọ́lá University of Technology LAUTECH tó wà nílùú sẹ́yìn gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nígbà tí ọbásanjọ́ àti gómìnà dé síbi ayẹyẹ yìí ṣe ni gbogbo èèyàn dìde kí wọn gẹ́gẹ́ bí àmì ìbu ọlá fúnni wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ sọ̀rọ̀ èyí ló ṣe yà wá lẹ́nu bí Ọbásanjọ́ ṣe ń jágbe mọ́ àwọn ọba wa bí ọmọléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé pẹ̀lú ìwà tí Ọbásanjọ́ hù yìí a fẹ́ kó tọrọ àforíjì ní kíákíá bíi bẹ́ẹ̀ kọ́ a ò fẹ́ rí ẹsẹ̀ rẹ̀ mọ́ ní agbègbè kankan lápá òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ náà sọ. So ọ̀làwálé àjàò ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́